بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته آه، كان مع عقيدة هنا الجوهرة الفريدة في تحقيق العقيدة الجوهرة الفريدة في تحقيق العقيدة الجوهرة الفريدة تجونك يتم في تحقيق العقيدة láti lè fi irun tó ń pè ní àkídà nílẹ̀ orin ní nípa àkídà tìlú islamiyya àdéhùn ìsìláàmù العلامة الشيخ حافظ ابن أحمد الحكمي تجد عفاوة الشيخ حافظ ها تجد ọmọ ahmed alḥakami táfàjáde láyé ní thirteen seventy seven táfàjáde láyé ní thirteen seventy seven alifijere láfàjáde láyé so kíra yìí ìwọ̀n tó tó ṣe sọ́mùrì rẹ̀ òun náà ni usuli àkídàtì ahli sunnati wal jamaa àwọn ìpínlẹ̀ àdéhùn kan. أعطوا علوري لنا نبي صلى الله عليه وآله وسلم والجماعة جماعة سوى أقو جسوري إسلا سننا إيدو سبب منهج السلفي الصالح وسبب لنا أعواني ساجوري ري أبي الله سبحانه اللهم فلانك أعطوا حافظ بن أحمد الحكم خطبة العقيدة هوني يعني خطبة كأنه قصد مقدمة مقدمة الكتاب أردت سواجون إنه تيراني فقال المؤلف فني الحمد لله لا يوصله عدد ولا يحيط به الأقلام والمدد الحمد لله لا يوصله عدد ولا يحيط به الأقلام والمدد فني الحمد لله الحمد لله ìtumọ̀ rẹ̀ ni pé ìjẹ̀mí olùmọ̀hàmídì gbogbo ẹ̀yìn ẹ̀yìn tó tọ́ tó pé tí ọ̀làdìkùn nù ẹni tó lẹ́tọ̀ọ́ sí náà ni Allah ọlọ́run tá a máa ń fi jọ́sìn fún ẹ̀yìn ni àfifọ́lọ́run tó ṣe pé yìnyín láyọ̀ sọ̀rọ̀ láhùn àádẹ́dùn a lè sọ nǹkan rẹ̀ bó ṣe tó ọ̀la yọ̀hìn ètò bíi ìlà àkùláàmù ìdí kan fi ń kàn kan kò lè kọ́ gbogbo ìyẹn tán wàlímúdàdù dáadáa tí wọ́n sì lò gan yọ gbẹ̀ni kò tó bẹ́ẹ̀ kọ́kọ́ ẹ̀yìn nìkan hamdan li rabbi kathira da'iman abada.

dáìmọ́ lọ́jọ́ gbére abàdáwọ́ ajẹ́ láéláé lera bíi lẹ́yìn tá à ń fi fẹ́lẹ́ dà mí àwa ń sìn yẹn fi fi dàrọ́ yìí ni ó tún jẹ́ ẹ̀yìn tó ṣe wípé. a tún máa mú wa a kà máa dà gẹ̀rẹ́gẹ̀rẹ́ nínú sábà a máa dà ìyẹn gẹ̀rẹ́gẹ̀rẹ́ ìdàrẹ́ lẹ́yìn yẹn máa lọ títí láyé àti níjọ́ gbìndà àlùkìyàmà. منها السماوات والأرضين أجمعها ومن لأما شاء بعد لواحد الصمد من السماوات والأرض أجمعها ومن ما شاء بعد الواحد الصمد ó ní mil asamawati ọpẹ́ ní kó gbogbo sánmà wàlẹ àròdínà àti gbogbo ilẹ̀ àjùmọyìn ayányán sánmà méje ilẹ̀ méje ọmíl ṣá àbáàdúró àti kó tún kún gbogbo ohun tí ọlọ́run bá tún fẹ́ kó kún lẹ́yìn ìgbà yẹn hmm. ẹni tá ń ròyìn tá ń fọpá fún òun ni al-Wāhidu as-Samadu ọlọ́run ọba ọ̀kan ṣoṣo tó jẹ́ as-Samad ẹni ọlọ́run tá a máa ń gbèrò rẹ̀ alaykum as-salam àtúbọ̀ al-Maqsūd as-Samad sọmọdé tó máa ń túmọ̀ pé ọlọ́run tí ò ní ìkùn débi pé ọ̀jà òun sọmọdé ọ̀bàjẹ́ ronú kàn ìgbà tó gbé yàn ń ronú kàn àwọn jíjí ronú kàn pé yàn bá má jì kọ́ lajú lẹ̀. ثم الصلاة على خير الأنام رسول لله أحمد معه صح به سعيد ثم الصلاة على خير الأنام رسول لله أحمد من به سعيد ثم الصلاة لا بينانك هيك على خير الأنام كما جتني تلوري من مبولعيه ta ló ń tọ̀hún rọ̀súùlì ńlá yìí ọjọ́ bá dàlù fún òjíṣẹ́ ọlọ́run ahmada bádàlù náà ni ṣùgbọ́n àwọn olè gbà ọ́ sẹ́lẹ̀ ń sàlẹ̀ lọ́fà ẹ̀ẹ́nà hùsùmùláyà ń sọ̀rọ̀ fún mọ́àṣàbín kíkẹ́ tó máa jẹ́ káwọn sàgbé bìhí sáyìndú tí wọ́n sórí rẹ̀ pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam wa ahli bayti an وآل بيت النبي ولآل قاطبة والتابعين لأولى الدين هم أعظم وآل بيت النبي وآل نبي نبي وآل بيت النبي ولآل قاطبة والتابعين أهل بيت النبي لكي تماجعهم على لعنة والآل قاطبة وتجاتي وبوا على لعنة على أل ببعين ثم أتباع النبي صلى الله عليه وسلم قاطبة لقطة والتابعين الأولى àtàwọn tí wọ́n tún kéwú lọ́dọ̀ àwọn sàábé àlùkùlà alẹ́dínà àwọn tó ṣe yí pé hùmù àdòdò lè dìní wọ́n jẹ́ olùkún lọ́wọ́ fẹ́sìn wọ́n rọ̀ṣọ́lẹ̀ ajímáìhìn wọ́n tàbí àyínà làhùn min dúni àyà àdèlò àmà ilẹ̀ ìhòdò. oṣù yìí ọlọ́run bá ní ṣèkẹ́ fún gbogbo àwọn ọ̀rẹ́nsẹ́ ọlọ́run àjùmọ́ ìhìn lápapọ̀ ọ̀tẹ́bìrínà làhùn ọ̀dọ̀ àwọn tó tún tẹ̀lé àwọn ọ̀rẹ́nsẹ́ yẹn míńdú ní ayáàdìlú àmọ́ ilé ìhòdò tó ṣe fáwọn nǹkan ọ̀hún nìyí wọn ò tiẹ̀ sẹ́rí wọn ò fi kúrò níbi wọn táwọn ẹni yẹn wà ń bẹ̀ tí wọ́n fi ṣèmọ̀nà fún wọn gbogbo àwọn ẹni ní kíkẹ́ máa bá wọn. حفظك الصلاة مع التسليم دائمة ما إن لها أبدا حد ولا أمد حفظك الصلاة مع التسليم دائمة ما إن لها أبدا حد ولا أمد حد حد يعني أزكى صلاتي مع التسليم دائمة إيتما جنو أسلاتو إيكا مع التسليم هاتي الله so دائمة تلقي ما إن لها أبدا حد نسلاتو تيونيني ونسلف حد على láéláé wàlá amọ́dún kò tún ní lòrílì kankan fún láéláé kásálátù yẹn sàmà lọ náà ni. ó ní wọ́n bá dájú fi ọ̀sán lè gbé níjà ọ̀hánra tán fàrídà tán bí sànà àwòrán èdè dáṣà. تعقدوا أبي تعقدوا وبعد لأصول الدين جوهرة فريدة بصلاة توحيد تتخذون وبعد لن هذه لن ذي أي هذه لن بيان àsọkò ọba àdú lẹ́yìn ìgbà yẹn rí fi òṣù lè dí ni orin yìí ọ wá nípa kíni ọ àwọn ìpìlẹ̀ ẹ̀sìn tàbí ká sọ pé hádìhí ìjà òhàrọ̀ tó ń parí dátún lẹ́yìn ìgbà bí jẹ́ òhàrọ̀ tó ń parí dátún eléyìí tó jẹ́ ohun tó níye lórí tó jẹ́ ohun nìkan ṣoṣo yìí fi fòsóòlì dì àwa nípa àwọn ìpínlẹ̀ ẹ̀sìn nísàlẹ̀ tàwọ̀hídì tàtàkìlò tó ìpín mọ́lẹ̀ pẹ̀lú mọ́lẹ̀ kìíní àtàwọ̀hídì wọn ti ń tàn nínú àtùpà ti ń tàn ara ayé bìsánẹ̀ tàwọ̀hídì ìmọ́lẹ̀ tàwọ̀hídì ò ní tàn. بشرح كل عرى الإسلام كافلة ونقض كل الذي أعداه أقد بشرح كل عرى الإسلام كافلة ونقض كل الذي أعداه أقد بشرح كل عرى الإسلام pẹ̀lú pé tíra yìí mo ṣàlàyé gbogbo àwọn okùn tó dé ìsìláàmù okùn tó sọ ìsìláàmù pọ̀ kánsílà tún òun lórin yìí mú wá ní ṣiṣẹ́ lórí rẹ̀ tó túwìtì wọn náà kéde kó lè lẹ́rì àìdá òwò akọ́dú àti láti lè tú palẹ̀ gbogbo kókó tí àwọn ọ̀tá la ilaha àwọn ọ̀tá tawhid gbogbo kókó tí wọ́n dé ni orin yìí màá fi àlàyé ń fi tú dànù. wọ́n máa ó bá ń rìn ònàfọ́sí mi ń là wá ń zì mí ha wà ahmadullah mi ní ìhòlẹ̀ àwọn ọ̀rọ̀ ṣáájú. وما أبرئ نفسي من لوازمها وأحمد الله من wọ́n ní wàá má ò bá rè ọ̀nà fún sí èmi ọ̀fẹ́ mímì má o mi ń la wàá sí mi ha ọwọ́ a máa gbọ́n táwọn wí láti báyìí tí ọ̀hún á dájú pépà tó ń sin láti báyìí lọ. ò béèrè pé sọ́wọ́ àánú tí wàá bí ò sí wọ́n à ń darẹ̀ láàmú láti báyìí ọ̀kẹ̀kẹ̀ lọ́mọ àfi tún pépà yẹn ò ní fọkàn máa gbọ́n nǹkan táwọn wọ́n ní wàá má ò bá rè ọ̀nà fún sí mi mọ́. من لوازمها nínú àwọn nǹkan tó pè dandan báyà kó dúnrín mọ́ só dúnrín mọ́ ní ìtẹ̀mí mọ́ lórí rẹ̀. wà ahmadullah minhu mò ń dúpẹ́ fọlọ́run nítorí pé lọ́dọ̀ ọlọ́run ló ti wá àlàáhùn àtìlẹ́yìn ọ̀rọ̀ ṣáàdù àti mánà. wàlọ́hà asálù minhu rahmatan wa hudan. فضلا وما لي وما لي إلا الله مستند والله أسأل منه رحمة وهدى فضلا وما لي إلا الله مستند ó ní والله أسأل ọlọ́run ni mò minhu mọ́ ń bí ọlọ́run léèrè minhu torí ń bẹ lọ́dọ̀ rẹ̀ kí ni wà ń bi rahmatan ìkẹ́ wàhùdá àti mọ́nà alilan ọlá wàmálì ilàláhùn mọ̀sánìdò ọ̀sánì kankan lọ́dọ̀ mi ju pé ọlọ́run náà ni mo sáfara tì lọ. مقدمة على تسواجه ميتون في براءة المتبعين من جراءة المبدعين افتراءات المبتدعين توني ní ọ̀rọ̀ لا síwájú ní láti ṣàfọ̀mọ́ àwọn olùtẹ̀lé pé wọ́n yapa sí pé wọ́n mọ́ tónítóní kò níbi ìgboyà àwọn aládàáda rẹ̀ náà àwọn tó ń dá titun lẹ̀ kò lẹ̀ tàbí ká pé ìgboyà àwọn tó ń pinni lónìí bídíà lélẹ̀ wọn bá dìbìn ọ̀fìtìrà àti mọ́fìtìrì àti ìdádàpárọ́ mọ́ ni àwọn onígbèjà inú ìbára omi náà ahawa wà máa wà ládàt wà lè jẹ ìhà ní àyàrá sáà máa wà ládù. inú ìbára omi náà ahawa wà máa wà ládàt wà lè jẹ ìhà ní àyàrá sáà máa ó ní ìní ìbára èmi bọ́ pápásẹ̀ mina ahwa ọyọ amza fún bẹ́ẹ̀ kó ní fi má tàn lẹ́sùn mina ahwa í kúrò nínú àwọn ìfẹ́ nu ọmọ wa làdá tí o mina ahwa náà lẹ́sẹ̀ o ṣùgbọ́n amza kẹ́mi kúrò lẹ́yìn rẹ̀ burú nínú làlórí tàgbà wọlé bí ọ̀run ni pé ọ̀sùn olùmọ̀mùdòdì. ومد المقصور إذا إيه جاء ممدود في الأهواء ودي الأهواء ويا أبي تجعل هدى أولادي هداه من كتاب مضاقا نانونيني ابني براء اني بقى بصه من الأهواء كل نوفين وما والدت حتى ينتفع نوبا بيش ọ̀wálélẹ̀ àlìhàyàrá àti àwọn ọmọ àwọn òbí ìfẹ́nu tí wọ́n jẹ́ àlìhàyàrá ìdààmúdàbò sa àmọ́ wà ládùú tó yẹ pé wọn táwọn ní òbí sáyé ọmọ ọbú ni wọn òbí ọmọ wọn òbí ń gbọ́ pápákẹ́ kó mẹ́rọ. wàláhí lásòbìjà mi yẹn ní àkájá dalẹ́ ń. يقول في الله قولا غير ما يرد والله لست بجهلي أخا جدل يقول في الله قولا غير ما يرد أي والله ما فلان بابا لست بجهلي من يسمى لين جهنم ọmọlẹ́yìn jẹun àkájàdàlẹ́ tó yẹ pé oníyàn làwọn eléyìí ní tiwọn wọ́n rọrọ ọlọ́run lẹ́ẹ̀kọ́ fojú ẹ̀ báyìí ọ̀tọ̀ ni mo ti wọ́n sàn tiwọn wọ́n fọ̀gbọ́lọ̀ dàrú. yẹ̀kúlù fìláhì dáhàmí ti ń sọ nípa ọlọ́run kọ́wúlán ọ̀rọ̀ tó yẹ kí dára má yẹ̀rí tìrò rè tiẹ̀ wá nínú ẹ̀rọ tẹ́lẹ̀ nínú ẹ̀rí. zibúnà bíi asùnmọ̀ ilé ìlàhíwá àwọn. صرف له بل لذات الله قد جهدوا يكذبون بأسماء الإله وأوصاف له بل لذات الله قد جهدوا يقول يكذبون يكذبون أو الجهمية wọ́n بأسماء الإله nírọ́ bí àsùnmọ́ wà àwòsàn fi ń là bú àwọn òròyìn ọlọ́run òpè nìrọ̀ pé bó lẹ́sìn máa lọ́lọ́run lọ́wọ́ ẹ̀fẹ́ fọlọ́run jọyìn àbí. bẹ́ẹ̀ lè dáàtì láàyè bí kò sí pé pàápàá ọlọ́run bí ọwọ́ ojú kọ́díjà àdó wọn a máa jiyàn léyìn wọ́n jiyàn nùzúlù wọ́n jiyàn sìwáwò wọ́n tó jiyàn wájú àìnù. kàlà wa lásòlè rọ̀ bèè mímú ṣàbíhàtìn. إذ من يشبهه معبوده جسده الله ولا لربي من مشبهة إذ من يشبهه معبوده جسده كلا لو تقالوا دودو ولست لربي èmi yẹn ṣe fẹ́lẹ̀ dàtẹ̀ mi mímọ̀ ṣáàbì àtẹ̀ mi sí láàrin àwọn ẹni tí wọ́n fi ẹ̀dá jọ lọ́hùn tí wọ́n fọlọ́hùn jẹ̀dá àmọ̀ ṣáàbì hà mi sí láàrin wọn. ebi wọn yóò ṣàbí òhó tọrọ ẹni tí ń fi ọlọ́hùn jẹ̀dá màá búdù wú jásàdú mo ti ń sìn lára nìyí ajá sí pé èèyàn ní sìn jẹ́. ohun tó ń sìn ó lára nìyẹn. wọ́n ní bákan náà wà lábì mu'tazili yẹn aw akha jabarin fi sayyi'ati 'ala al-aqdari ní bẹ́ẹ̀ yẹn tẹ̀kídó yẹn tẹ̀kídó. ولا بمعتدلي أو أخرج بري بالسيئات على الأقدار ينتقد ولا بمعتزلي ebi ẹsẹ mọtẹsílà ìbá gbé kíra yìí fáwọn ẹlòmíì ọkàn gbé kalẹ̀ lásán kò wúlò wọlá bímọ àtẹsílẹ jẹun èmi ẹ ṣe mọ tẹsí là ń tèmi o àwọn àhà jábọrẹ nù àbí kí n wá tẹ wá já àwọn jàbárí jà àwọn táwọn sọ pé bẹ́ẹ̀ ṣàbúrú ni ọlọ́run lọ́jọ́ yẹn ń pàṣẹ ìṣẹ́yẹ àti àlàálẹ̀ àkìdàrí yẹn ń tẹ́kìdò àwọn jàbárí jà yìí yẹn ń tẹ́kìdò ìṣẹ́yẹ àti àlàálẹ̀ àkìdàrí àwọn máa ń criticize wọ́n ṣe àtúpalẹ̀ níbi àyíká orí kádàrá kádàrá ni lẹ́yìn bá ṣàìdá kádàrá yẹn ni àwọn jàbárí àníyàn. كلا ولست بشيعي أخا ذغل في قلبه لصحا بالمصطفى حقد حقد لكن مما حقد فاقعدوا ويا ويا ويا كلا ولا تبي شيء حقاد قليل في قلبه لسحاب المصطفى حقد حقد جمع حقدات جمع حقدات حقد أنا كلا ولست بشيعي يميز شيعه àhá dàgàlẹ́ àwọn tí wọ́n jẹ́ aládìẹ ọkàn ẹ̀bù fi kọ́lbì yìí ádìẹ ọkàn ẹ̀bù kún bẹ́nu ọkàn rẹ̀ lẹ́sìn hábìlì mustapha àwọn sàábẹ́ ànábà muhammad asàlẹ́fà àbú aláwọn àjọkàn ìkórìíra abúmbẹ lọ́kàn wọn sí àwọn ènìyàn. kàlà wàlá náfẹ̀ bí ní dídàzálì kàbàlì. حب الصحابة ثم لأهل نعتقد كلا ولا نسي دل ذلك بل حب الصحابة ثم لأهل نعتقد قل كلا bẹ́ẹ̀ mẹ́lọ̀rọ̀ ti jẹ́ ló ti sọ́ lódodo ọ̀lànà ẹ̀sùn àwọn ẹ̀ẹ́dìbà ọ́pọ́sìtì rọ́fídọ̀ ni ọ́pọ́sìtì ṣíà àwọn ṣíà àwọn nífẹ̀ẹ́ fámílì hmm, ànábì ni àwọn nẹ́sìbà àwọn kò nira fámílì ànábì wọn ìkàlá ló ti tọ́ lóòótọ́ wọ̀lá nẹ̀sì bí yìí èmi ẹ̀ ṣe nẹ́sìbà o dídà dálíkà tó jẹ́ kí n ṣe ṣíà balẹ̀ fọ́bù sọ̀hábà sí bí kò sí pé fẹ́ àwọn sàábé túmọ̀ àlè àtàwọn aráalé ànábì àwọn tó tẹ̀lé ànábì nígbà nínà náà ṣàkìlò àwa ní àdìọ́ kan nípa rẹ̀ ni wọn tá a gbà lọ́dọ̀ tiwa nìyẹn. وما أرسلت ولا تمي أئمتنا ولا توصي أئمتنا ولبن سبعين ذاك الكاذب لفنت وما أردت ولا وما أردت ولا قول أئمتنا ولبن سبعين ذاك الكاذب لفنت ما أردت إميز أردت أردت أرستو فليسو ولا توصي àwọn falasifa yìí mí ẹ sara wọn àti tóòsì mí ẹ sara wọn àìmọ̀tànà ẹ̀yìn aṣáájú wa o wọ̀lábùnú sàbẹ̀yìn náà èmi ẹ ṣe ọmọ sàbẹ̀yìn náà nínú àwọn ọ̀daràn ìzáàkàrí káàzì ìbólífánídù kí ẹ̀ náà ìjọ pààrọ̀ ìbólífánídù sí tí ń dàdà pààrọ̀ nígbà èmi dá tún ìwọ lábúnú sí i nà ọ̀fàrọ̀ bí kò dé wá kaná ọ̀làlẹ́dẹ̀ lẹ́fọ́sọ ṣe ṣàròrí ẹ̀sánidó. wọlá tún sí ilé wọ̀fà rọ̀ bí kò dé wá kaná ọ̀làlẹ́dẹ̀ lẹ́fọ́sọ ṣe ṣàròrí wọ́n ní wàhálà bùnú síná ìyẹn ṣe bùnú síná àwọn onírúurú ayé náà tún nìyẹn àti fárábí fárábí kùbátà ní ìwọ́tọ̀ jáwò fọ́sẹ̀ asọ́n gbà ó wàhálà lẹ́dí ilé fòsúùsì ẹ̀sìtẹ́nìdò fòsúùsì ní bẹ́ẹ̀ lọ́dọ̀ tẹ̀ gbogbo ẹ̀ náà ló tẹ̀lé tuma a bá ti kàyé máa gbà bẹ́ẹ̀ ni ó ní èmi yẹn sì ṣe ẹni tí máa fara ṣe òṣùlù ti ṣàrò àwọn ìpín ìpín aburú àwọn nǹkan tó bá jábó èmi ẹ̀sẹ̀ ti máa ń fara tì. onímọ̀ àfisù zaidi wálé ilé hádì háísì wọn yàrá kò lálẹ́ kàlà ìkìbìl báàrí kọ́dé tàhídó báàrí kọ́dé tàhádó. مؤثر الخير والخير بالحال عرف يرى كل لخلائق بالمثال قد اتحدوا أنا مؤسس الزيجي فندى الزيج في في كون بيو قائد يكون بيو الحاج حتي الموجنان في عساق ولوريو تيتونان حيث يرى كل الخلائق láàyè tó ṣe pé òun rí gbogbo ẹ̀dá ọ̀dì táàdú bèlùbárí wọ́n ti ṣọ̀kan àwọn kìnìún àwọn oníṣòfì ní tó ń sọ̀rọ̀ ṣe pé wọ́n ti ṣọ̀kan pẹ̀lú ọlọ́run ọba òun ni wọ́n ń pè ní wahdatul wujud àdúgbàbù nínú ẹ̀ sára àwọn ẹni ni ma'buduhu kullu shay'in fil wujudi bàdá alikalibu walikiridu walikinsiru waliasadu. معقوله كل شيء في الوجود بدا الكلب والكيد والكنسير والأسد. wọ́n ní sẹ́yìn rí ọmí àkídà wa dátìlì ojú dì ní àlèkè àdéhà yìí wọ́n ní màá búdù ọlọ́run tó ń sìn kẹ̀ kúlù sẹ́yìn o sílẹ̀ òjò òdì gbogbo ohun tí ń bẹ láyé bàdá ńlọlọ́run rẹ̀ bàdá gbogbo ohun tó bẹ fi hàn láyé yìí ọlọ́run rẹ̀ nìyẹn alikẹ́lẹ́bù ọlọ́run rẹ̀ ni ajá alikẹ́lẹ́dù ọ̀bọ ọlọ́run rẹ̀ ni wàlẹ́kẹ̀nsíìrù ẹlẹ́dẹ̀ ọlọ́run rẹ̀ ni wàlẹ́ asádù kìnìún ọlọ́run rẹ̀ ni ààrẹ ti jẹ́ ti rẹ̀ hàn. ولا ترائق والأهواء والبدع الضلال مما على الوحيين ينتقد ولا الطرائق والأهواء والبدع الضلال مما على الوحيين ينتقد ولا الطرائق لم يوزي سيلوري عوالانا هذه الأهواء ìfẹ́nu wàlùbídáhùn àdádálẹ̀ àdọ̀láàlù àwọn ẹni tó lè fi ni lọ́nà mímọ́ àlálù àyẹ́nì yẹ̀ǹtẹ́kìdù irú èyí tọ́jọ́ tó dájú pé àdọ̀láàlù ẹni olùsìnà yẹ̀ǹtẹ́kìdù mímọ́ àlálù àyẹ́nì yẹ̀ǹtẹ́kìdù ẹni tí máa ń kàtàkó tíọ́rọ̀ ọlọ́run sọ́nà àdébísọ̀lá àlùsọ̀lá ìmí ò sí lórí ìlànà wọn ìfẹ́nu wọn àdádálẹ̀ wọn ìmí ò sí lórí ẹ̀ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك